بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد mo kí wa ní kíkí ti Islam mo sì kí wa káàbọ̀ sórí ìkànnì Taalim TV ní òní tí í ṣe ọjọ́ àlàrúbá déètì òní ni sixteen Jumada Sani ọdún fourteen forty three. ọ̀rọ̀ ìfẹ́ episode one two three episode one two three àkọlé rẹ̀ ni um èwo lè pè um èwo lè pè. arábìnrin kan ni. ó fi ọ̀rọ̀ kan tó mi létí kí aláwọ̀ bá dáadáa fún arábìnrin náà. wọ́n ní àwọn fẹ́ kí n fi ojú ẹ̀sìn wo ọ̀rọ̀ náà. ọ̀rọ̀ náà ni pé. bí wọ́n ṣe fi ránṣẹ́ sí mi náà nìyí mẹ́sẹ̀gì tí wọ́n fi ránṣẹ́ sí mi rèé màá kà á jáde sí etí ìgbọ́ wa insha allah mẹ́sẹ̀gì náà ṣátìn ni láàrin arábìnrin kan tí. Ọ wà ní ilé ẹ̀kọ́ àti arábìnrin kan tó wà ní ilé ọkọ ohun tí ó hàn nínú ṣátìn náà ni pé àwọn méjèèjì wọ́n mọra wọn rí wọ́n sì múra wọn ní ọmọ ìyá wọ́n múra wọn ní ìmú ẹ̀gbọ́n àti àbúrò wọ́n múra wọn nímú ọ̀rẹ́ àti ọ̀rẹ́ ní pàtàkì jùlọ wọ́n múra wọn ní ìmú ọmọ ẹ̀yẹ́ so èyí arábìnrin tó wà ní ilé ẹ̀kọ́ òun ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó sọ pé sàlámù àlékún um ó sálámà sí ẹni yẹn ẹni tí ó jẹ́ ọmọ yìí òun náà wàá fún lésì pé wa alaikum salam wa rahmatullahi sister. ok lẹ́yìn ìgbà tí ó dá sálámà padà tán ó ní how are you báwo ni o wà and thanks for the other time ó ní mo sì kí ọ fún ti ìjọsí jazakumullahu khairan ìdúníyà wal akhirah aláwọ̀ máa san ní ẹ̀san rere láyé àti ní ọ̀run. sísà tí ó tó kọ́kọ́ sálámà ó smile amin wa iyak amin wa iyak so ó rẹ́rìn músẹ́ ó ní aláwọ̀ bá àti ìwọ náà so umu yìí ó tún wá sọ pé i learned you have travelled back to your side there how is everyone there ó ní mo ti gbọ́ pé o ti padà sí ibi tí o wà tẹ́lẹ̀ bóyá ilé ẹ̀kọ́ ó ní báwo ni ẹnìkọ̀ọ̀kan níbẹ̀ yẹn so Sister, ìwà fún lésì pé alihamdulilayi we are all doing well ó ní ọpẹ́ ni fún Allah gbogbo wa a wà dáadáa à ń ṣe dáadáa ó wá ní sísá ìwà tún tẹ̀wájú ní how is abu báwo ni àbúwà o ìyẹn ọkọ ó mú yìí so sísá ìwá tẹ̀wájú ó tún ní umu ó ní there is one thing I have wanted I have wanted to discuss with you since the last time I visited your house. sísá yìí sọ pé ọ̀rọ̀ kan mọ̀ ń bẹ̀ tí mo ti fẹ́ bá yín sọ láti ìgbà tí mo ti wá sílé yín tí mo wá ṣàbẹ̀wò sí yín kẹ́yìn. You know, it was my second time, though, but I couldn't get to see Abu the first time I came. Arábìnrin yẹn sísà yìí, ó wá ń sọ pé ẹ mọ̀ pé ìgbà kejì tí màá wá ṣàbẹ̀wò sí ọ̀dọ̀ yín nìyẹn. Bó tilẹ̀ jẹ́ pé nígbà àkọ́kọ́ tí mo wá mi ò pàdé baálé yín nílé uh, like seriously, I would love to be his second wife. Oni, ní ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ ní ti òdodo. Màá fẹ́ kí n di ìyàwó kejì fún ọkọ yín. Ó tẹ̀síwájú ó he is such my specs, my specification ìmọ̀ntọ́gbàlérò but specification wọ́n ní ọkọ yín náà ah, nǹkan tí mò ń wá gẹ́lẹ́ ni irú ẹni tí mò ń fẹ́ gẹ́lẹ́ ni tall and fit ó ga ó sì ṣe wẹ́kú kò ga jù lọ kò ga jù púpọ̀ ah, bearded and cute ó ní ọ si ni ní irùngbọ̀n ó sì ni educated and wealthy ó jẹ́ ẹni tó ní ẹ̀kọ́ mọ̀ọ́kọ́mọ̀ọ́kà ó sì ní kéńjì lọ́wọ́ masha allah bọ́lá ṣe fẹ́ kọ́rọ̀ ọkọ̀ yórí náà nìyẹn o. His smile got me the, the, the most. wọ́n ní tí ọkọ yín bá rẹ́rìn músẹ́ ah ó ní ó ti yanjú gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí òun fẹ́. what do you say ma kí ni ẹ máa rí sọ sí madam nígbà tí um tó máa fèsì sí ọ̀rọ̀ tí arábìnrin sọ ẹgbọ́n tí ó wí ó ní that your eyes hmm. gbọ́ o ó ní that your eyes where you use where you use see all those specs you mentioned go blind Hmm. ó ní sórí àwọn ojú rẹ tó fi rí nǹkan tó ń fẹ́ tó dákọ yẹn tó fi rí nǹkan tó ń fẹ́ lára baálé mi tó dákọ yẹn kí ojú náà kó fọmọ ní agbárí àbí you know one see good thing again àbí ọ̀fẹ́ rí dáadáa mọ́ ní ilé ayé rẹ ni. don't you ever shout me again má tún bá mi sọ̀rọ̀ kankan mọ́ nígbà míì and if you by any means reach out to my hobby na thunder go fire you ó ní bí ọba wa lọ wá èyíkéyìí ọ̀nà láti kàn sí ọkọ mi. àrà ló máa sán pa ọ́ aṣẹ́wó burúkú ọlọ́ ntọ́kọ síbẹ̀ ni mo kà jáde o aṣẹ́wó burúkú sí ó ní wò I know your hostel department level some of your good friends first ó ní wò mo mọ ibi tí ò ń gbé ní iléèwé mo mọ ẹ̀ka ibi tó ti ń kẹ́kọ̀ọ́ nínú ọgbà mo sì mọ ìpele tí o wà kódà mo tún mọ àwọn tó dáa nínú àwọn ọ̀rẹ́ rẹ. Should Abu even mentioned your name as his second wife? You are dead already. Ó ní gbọ́ dáadáa bí ọkọ òun bí ọba fi lè dárúkọ rẹ gẹ́gẹ́ bí ìyàwó kejì a gbà pé o ti kú ikú ti pa ọ́ now ọ̀rọ̀ tí arábìnrin kan sẹ́ndì sí mi nìyí lórí whatsapp gẹ́gẹ́ bí mo ṣe fi hàn gbogbo yín òun rèé ohun tí mo kà jáde nìyí ó wá ní àmọ̀ràn wo ni mo fẹ́ fún um àti sísà àti ọkọ um lórí Ah, lórí kọ̀díyà yìí tọ̀ aláwọ̀ àṣàánú wa aláwọ̀ àṣàánú wa. alákọ̀ọ́kọ́ náà mo kọ́kọ́ fẹ́ pè wá sí àkíyèsí kan nínú ibi tí sísà ti fọ èsì sí jazakumullahu ira. tó wá ní amin wa iyak nínú súnà tí wọ́n bá ṣàdúrà fún wa alẹ́tọ̀ láti sọ pé amin tàbá fẹ́ sọ irú rẹ̀ fún ẹni yẹn kìí ṣe wá ìjáàk tàbí wá ìjáàkà tàbí wá ìjáàkùn tàbí wá ìjáàkùn náà ni ọ wà nínú súnà. ohun tó wà nínú súnà ni wà áǹtùm wà áǹtùm wà áǹtùm kìí sí wá ìyáàkà àbí wá ìyáàkì wà áǹtùm fajazakumullahu khayra wà áǹtùm fajazakumullahu khayra ẹni tó bá ṣe àdúrà fún wa táwa fẹ́ sọ pé kí Allah gbà òkè. Okay? tá a sì fẹ́ wí ìwé ẹ̀ padà fún òun náà èyí tí a rí kà nínú hadithi bí a ṣe lè wí òní ká sọ pé wà á ń tún tàbí wà á ń tún nà tọ́bájọ́ àwọn obìnrin fajazakumullahu khaira wà á ń tún fajazakumullahu khaira tọ́bájọ́ àwọn obìnrin wà á ń tún nà fajazakunnallahu khaira fàjàzàkúnnàlọ́hù kọ̀ìrọ̀ ìyẹn báyẹn ṣe wá rí àwọn igun mẹ́ta lọ̀rọ̀ kàn nínú ọ̀rọ̀ yìí sísà tí ó fi tó mú létí pé ò ní tẹ̀sí nínú ọkọ ẹ̀ òkè èsì tí ó mú fi dá padà alákọ̀ọ́kọ́ náà ǹjẹ́ ó tako ẹ̀sìn kí sísà kó rí brọ́dà kó dẹ̀ fi tó ìyàwó tó wà nílé létí kò sí òfin tí tó takò nínú ẹ̀sìn kò sí òfin tí ó takò nínú ẹ̀sìn okay so arábìnrin yìí kò kò kọjá àyè rẹ eh, ẹni tó jẹ́ ọkọ ìyàwó rẹ̀ ò tí ì pé mẹ́rin ẹyọkan náà sì ni ó sì mọ ẹyọkan náà ó sì rí ẹyọkan kan yẹn gẹ́gẹ́ bí ẹni tó mu ní ọmọ ìyá tó mu lọ́rẹ̀ẹ́ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi já sí pé wọ́n bẹ̀rẹ̀ wọn wò so sísà yìí kò dá ọ̀ràn kankan níbàámu sí ṣátìn yìí kò dá ọ̀ràn kankan pé ó ròyìn àwọn qualities tó wà lára ọkọ umu kò sí aburú níbẹ̀ obìnrin kọ̀ọ̀kan náà ni yóò mọ ohun tí ń fẹ́ lára ọkùnrin tí ọba fẹ́ fẹ́ kò sáburú níbẹ̀. based on this chatting kò tí ì sí ọ̀ràn kan tí sísá yìí dá tó fi dìsáàpù èpè kò tí ì sí. kódà n tí ó bẹ̀rẹ̀ chatting wọn gan ó fi hàn pé sísá yìí ẹni rere ló jẹ́ sí umu tí ó jẹ́ elépè nínú ṣáàtì yìí ok so ní sherian sísá yìí kò dá ọ̀ràn kankan kò dá ọ̀ràn kankan bó ti wulẹ̀ kí ó máa ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tó jẹ́ ọkọ ó ṣeé ṣe kó jẹ́ pé òun náà ló ní kí sísá yẹn kó kó jù síyàwó rẹ̀ bóyá kó fi mọ báwo ló ṣe fẹ́ rí act ó sì ṣe kó gá pé ọkọ gan ò tí ì mọ nǹkan kan ṣùgbọ́n ohun tó gbọ́dọ̀ yé umu ni pé mùsùlùmí ni wá a gbọ́dọ̀ faramọ́ òfin kan tàbí ìlànà kan nínú òfin àti ìlànà Islam ká wá tako òmíràn ṣíṣe bẹ́ẹ̀ máa sọ ní di kèfèrí ni nínú àlùkùránì àwọn òfin tó wà ń bẹ̀ a gbọ́dọ̀ pín sí méjì ní pípín pé mo fara mẹ́lẹ̀ yìí mi ò fara mẹ́lẹ̀ yìí nínú alukur'an àwọn ìlànà tọ́lọ́ ń gbé kalẹ̀ ńbẹ̀ a gbọ́dọ̀ tírìtì wọn ní pẹ̀lú treatment méjì pé ká fara mọ́ ìlànà kan ká má fara mọ́ ìlànà kan ṣíṣe bẹ́ẹ̀ ó máa ń sọ̀yàn di kèfèrí ni. ok so ní ṣókí sísà yóò dá ọ̀ràn kankan kọ́ wá ṣe é ṣe kó dá sí pé ọkọ umu yìí ó ti mọ̀ sí bí sísà yẹn ti fọwọ́dù ọ̀rọ̀ ìsíwájú umu tàbí kò mọ̀ sí kò mọ̀ sí kò mọ̀ sí ìyẹn kì í ṣe problem ìyẹn kì sì ṣe issue ok but èyí tó jẹ́ issue gangan nínú ṣáàtì yìí ó ní èpè ó ní èpè mo fẹ́ rọ ẹ̀yin obìnrin mo fẹ́ rọ̀ yín mo fẹ́ rọ̀ yín ẹ yé ṣépè ẹ yé ṣẹ́ ìpè tí wọn ò bá ṣe àbòsí sí wa àkọ́kọ́ ní ẹ̀tọ́ láti fi ẹnìkan ṣépè tí wọ́n bá ṣe àbòsí sí wa tí wọ́n bá ṣe àbòsí sí wa tá a sì lè ti mára nígbà náà alẹ́tọ̀ọ́ láti fi onítọ̀hún ṣépè sísà yóò ṣe àbòsí sí umu according to this chatting orí n tó wù ú ohun tó bá sì dáa lára ọkùnrin kì í ṣe tóbìnrin ẹyọ kan tóbìnrin mẹ́rin ni obìnrin mẹ́rin ni ok now kì í wá ṣe èpè lókàn ó yẹ kí wùn yìí ó yẹ kí wọ́n lè ṣàfihàn ìjẹ́ ọmọ ìyá dénúdénú sí sísà ẹ wulẹ̀ ti fẹ́ràn ara yín tẹ́lẹ̀ ẹni tí ẹ dìjọ fẹ́ràn ara yín yìí òun náà ló dáa kọ́kọ́ yóò fi ṣèkejì ẹ ti mọwọ́ ara yín tẹ́lẹ̀ tẹ wá rí èpè tí a rí kà níbi ṣátìn yìí èpè yẹn sò lágbára débi pé àfi kí ẹni tó tẹ́kìtì èpè yẹn kó tètè ronú pìwàdà kó tọrọ àforíjìn kó wá fi ẹnu ara rẹ̀ ṣe àdúrà padà fún sísà yẹn. ìdí ni pé ká gbọ́ ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó sọ pé látọ̀dọ̀ Abu Darda ó ní ìnàlẹ̀ abdà ìdà láàánà sọ ìdàtì láàánà ila فتغلق أبواب السماء دونها ثم تهبط إلى الأرض فتغلق أبوابها دونها ثم تأخذ يمينا وشمالا فإن لم تجد مساغا رجعت إلى الذي لعن فإن كان أهلا وإلا رجعت إلى قائلها dágúdájú ànábì sọ wípé sallallahu alaihi wasallam Eru, tó bá fi kíní kan ṣépè tó bá fi ẹnìkan ṣépè èpè náà yóò gun sánmà lọ wọ́n sì máa ti gbogbo fun sánmà ma kò ní ráyè wọnú sánmà torí àwọn tí ń bẹnu sánmà wọn kì í ṣe ẹni èpè àwọn màláíkà àbúrọ́ọ̀rù ni wọ́n alikiram ò ní wọ́n wọn kì í ṣe ẹni èpè so bẹ́ẹ̀ nìkan bá ti ṣépè ní ayé èpè rẹ̀ yẹn á kọ́kọ́ gun òkè lọ láti wọ inú sánmà lọ wọ́n wà á ti ilẹ̀kùn sánmà pamọ́ wọn ò ní jórà ìwọlé lẹ́yìn náà èpè yìí máa sọ̀kalẹ̀ wá sórí ilé ayé wọ́n á tún ti gbogbo ilẹ̀kùn tó wọnú ilẹ̀ wọ́n á tún close ẹ̀ mọ́ wọn ò ní jẹ́ kó ráyè wọ inú ilẹ̀ lọ. okay lẹ́yìn náà èpè yìí yóò mú ọ̀nà ọ̀tún ayé pọ̀n yóò sì mú ọ̀nà òsì ayé pọ̀n tí ń wá ẹni tí ó jà káàkiri kò wá ní rí torí pé ogun ní máa ń si ni mú ètè kì í ṣe níjà gbọ́dọ̀ já sí pé ogun gan kì í sí ìyàn mú àmọ́ àtogun àtèpè eh, èpè kì í sí níjà ogun kì í sí ní mú bó ti yẹ kówó yẹn lọ nìyẹn ok so èpè yìí yóò jà sọ́tún yóò jà sósì kò ní rí ẹni tí ẹni tó ní kò ní rí i òkè nígbà tí ọba wá rí access kankan masad tí ò ní ọ̀nà kankan láti takú sọ̀tún tàbí tàbí takú takú sí òsì ayé tàbí takú sí òsì ayé kí ló máa wá ṣẹlẹ̀ rọ́jà á sí ilà lẹ́bi ìlú ìnà yóò wá padà sí ọ̀dọ̀ ẹni tí wọ́n fi ṣépè yẹn fàyínká náà lán tẹ́ni yẹn bá jẹ́ ẹni tó ṣiṣẹ́ èpè tí wọ́n fi ṣẹ́ yóò àkóṣí lára èpè ó wàá máa jà wà ilá bí bẹ́ẹ̀ bá kọ́ tẹ́ni yẹn ò bá ṣiṣẹ́ èpè tó fi ṣẹ́ rọ́jà á sí ìlàkọ̀ ilẹ̀ hà èpè ó padà sí ọ̀dọ̀ ẹni tó ṣépè elépe ọ̀wà fi orí gbé èpè rẹ̀ ẹ wòye sí àwọn èpè ńláńlá tí ẹni iṣẹ́ ó lójú tí obìnrin fi rí dáadáa ẹ wo àwọn èpè ńláńlá tóbi ẹni iṣẹ́ torí ọlọ́run torí pé sísà kan ó wù ú láti fẹ́ ẹni tó jẹ́ ọkọ rẹ̀ o ní ojú tó fi rí dáadáa yẹn pójú yẹn máa fọ́ hmm. ǹjọ́ mọ̀ pé níwọ̀n àgbà tí obìnrin yẹn ò ti jẹ́ ẹni tó ṣàìdá sí ọ tó fi fi ń ṣépè tójú tí ẹ bá padà fọ́ sọ́kọ rẹ ò ní hmm? ṣé ọkọ rẹ sí ò ní kọ́ kò ní fi ojú yẹn rí dáadáa mọ́ tí n tó wí yẹn bá ṣẹlẹ̀ wọ lórí tó rí dáadáa mọ́ náà pé ní dáadáa tó ń rí lọ́kọ rẹ wà tó bá wá rí mọ́ sọmọ pé sọmọ pé okó bára rẹ nìyẹn ó tún sọ pé àrà máa sápá àrà ó máa sápá hmm. tí ẹni ọ̀bá gálábòsì tí ọmọ pé orí rẹ ni èpè yẹn ń bọ̀ tí àrà bá sápá ọ tí ọmọ pé ó ti kúnu ọkọ rẹ ó sì máa fẹ́yàwó lọ ẹ̀ wá ní burúkú ọ̀nà wo ló gbà di nídìí eléyìí ó rí ọkùnrin tó dáa in tí ń fẹ́ bẹ lára rẹ̀ ó sì rí wọn gẹ́gẹ́ bí obìnrin rere olólùfẹ́ ọ̀rẹ́ ẹ̀gbọ́n ó sì fi tú ọ létí ó fi tú ọ létí ó tún wá ń threaten life ẹ̀ léyìí tó jẹ́ crime wípé o ti mọ skul rẹ̀ ọmọ dìpátímẹ́ǹtì ẹ̀ ọmọ lẹ́bù rẹ̀ ọmọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ọmọ hósẹ́ẹ̀lì rẹ̀ oní tí ọkọ ẹ bá fi lè dákọ ẹ lásán oní kó gbà pé ó ti kú sọ mọ̀ pé bí àwọn tíwájú èèyàn bá tan ìjọba the last sentence yẹ the last paragraph yẹ sọ mọ̀ pé ọkàn ìjọba sọ pé wọ́n lè sú rẹ ó ló ti kú you are dead already ọfẹ́ pa kí ni máa ṣe yín báyìí tára yín ìbalẹ̀ náà ẹ̀ẹ́n kí ló máa ń fà á ṣé aláwọ̀ bá yín ṣàdéhùn wípé ọkọ yín ò ní fẹ́ méjì kí ló fà á tó fi le tó báyìí kí ló fà á tó fi le tó báyìí ṣé ká sọ pé ìwọ umu yìí o ti bímọ obìnrin tó dàgbà ká wá sọ pé ọmọ rẹ wálé ńjọ́ kan tàbí ọmọ ẹ sọ fún ọ wípé mọ́mì mi mo ti rí àbúkan tí mo fẹ́ fẹ́ gbogbo tí mò ń fẹ́ níbẹ̀ ní ara rẹ̀ ṣó o lè fún ní gbogbo èpè yìí tàbí bóyá sísà rẹ tẹ́jọ bí yín papọ̀ bí àbúrò rẹ bí ẹ̀gbọ́n rẹ tó nídìí ọkọ ló bá fi tú ọ létí pé òun ti rí àbúkan gbogbo tóun wá ń bẹ lára rẹ̀ ṣó o lè fún ní gbogbo èpè yìí sórí pé èpè àbòsí ló tẹ́ èpè tí ò nídìí ló tẹ́ tọ̀ àmọ̀ràn mi fún ọ ni wípé nọmba one ìwọ yóò ronúpìwàdà pò ní ṣe irú èpè yìí mọ́ nọmba two ọbànújẹ́ lórí ètò iṣẹ́ o sì ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé rẹ ọ tọrọ àforíjì lọ́dọ̀ Allah lẹ́yìn náà ọ tọrọ àforíjì lọ́dún ẹni tó fi ṣépè yẹn gbogbo ń tó ṣẹ́lépè yìí ọ wà ṣèǹjì ẹ̀ sí àdúrà fún ó ṣèǹjì ẹ̀ sí àdúrà fún òkè sì lọ mọ̀dájú wípé bí aláwo bá ti kọ sísá yìí mọ ẹni tó jọkọ̀ rẹ kò sí ní tí ó di lọ́wọ́ o má fúnra ẹ ní hypertension o má lọ ní ẹ̀jẹ̀ ríru o má yára ẹ ní wèrè o nínú ẹ̀sìn wa ló wà kọkùnrin ó fẹ́ yọkan kó fẹ́ méjì kó fẹ́ mẹ́ta kó fẹ́ mẹ́rin áyà tó gbèwọ wọlé ló gbé kejì náà wọlé o. so àmàràn mi fún ọ ṣé pé tó bẹ̀rẹ̀ ní ìsìn èpè tó ṣẹ́ yẹn mi ò tí mi ò tí ṣátìn yìí wáyé àdúrà mi ni pé kọ́mọ́tì ìjẹun tó pẹ́ kọ́mọ́tì ìjẹun tó pẹ́ torí pé yẹn bó ṣe ṣẹ́ yẹn yóò ti gbó sọ́mọ̀ lọ wọ́n á ti blọ́ọ̀kì ọ̀nà ma yóò ti fẹ́ kó sínú rẹ̀ wọ́n á ti blọ́ọ̀kì ọ̀nà ma yóò ti lọ sọ́tún ayé yóò ti lọ sósì ayé tó bá ti gbogbo àwọn ìrìn yẹn tán Allah nìkan ló mọye ọjọ́ tí ó fi rìn tó ti gbọ́ ó lè tètè ní ọdún ó lè tètè ní oṣù tí ó fi rí àwọn ìrìn yẹn ìrìn tí èpè máa ń rìn káàkiri ojú sánmà àtòrí ilẹ̀ ló mọ iye òdiwọ̀n rẹ̀ ló mọ iye òdiwọ̀n ọjọ́ tí ó fi rìn ló mọ iye òdiwọ̀n oṣù àti ọdún kó tó di pé èpè yẹn ó rìn padà wá bá ọ my candid advice ni pé dákun ronúpìwàdà tọrọ àforíjì lọ́dọ̀ àlọ́ ò kó o sì pé sísà yìí kó o bẹ̀ẹ́ kó o bẹ̀ẹ́ kó o wá sọ gbogbo èpè yìí di àdúrà fún un ok kọ change ẹ̀ sí àdúrà bọ́ọ̀ bá mọ bó ti change sádùá jẹ́ ràn lọ́wọ́ ọ sọ pé ojú tó fi rí dáadáa lára ọkọ mi ojú lòun ní fọ́ láíláí ire lójú rí ọmọ kan láíláí mo ti bọ́ change sí yorùbá o ok. àdánwò ò ní kọlù ọ́ èsì ìṣe aṣẹ́wó ọ̀fẹ́ lọ́kọ sí ẹni. èyí tó sọ pé you are dead already sọ pé ọlọ́run ní jẹ́ kí ọlọ́run ní jẹ́ kó pasán láyé kó o change ẹ̀ báyẹn fún sọ wá tètè ṣe bẹ́ẹ̀ èpè yẹn ò ní já ọ́ àmọ́ tọ́ọ̀bá tètè ṣe bẹ́ẹ̀ tí èpè yẹn bá fi padà ọkọ rẹ̀ sínú yọnu nìyẹn o so sì rí tọ́bìnrin bá ti lọ kàgbákò báyẹn ọkọ wọn máa ń fà wọn kalẹ̀ lé bàbá wọn ni torí wọn bá ní ọkùnrin ní ìfaradà mọ́ yọkàn lọ fà kalẹ̀ ni pàápàá tó tiẹ̀ mọ̀ pé ìwọ ló ìwọ ló fúnra rẹ lépè àfọwọ́fẹ́ ìpè ni yọ kàn lọ wọ̀ ọ́ kalẹ̀ ni òun ó bá sì máa jáyé tiẹ̀ lọ ẹ̀yẹ́ ṣépè mọ́ o ẹ̀yẹ́ umu ẹ̀yẹ́ ṣépè mọ́ tí ẹ bá ti ríru eléyìí àdúrà ní kẹ́ ẹ ṣe pé aláwo ṣe nírọ̀rùn o tí ọba ti já sóore aláwo ṣe rọ̀rùn fún ìwà àtọkọ mi o a lè jọ ṣiṣẹ́ àlìjàn náà nínú ilé ọkọ mi n tó yẹ kí ẹ mọ̀ ṣe nìyẹn ẹ́n n tó yẹ kí ẹ mọ̀ ṣe nìyẹn ọ̀rọ̀ àǹfẹ́yàwó méjì àǹfẹ́ mẹ́ta àǹfẹ́ mẹ́rin ó yẹ kí ẹ ti dàgbà nínú ẹ̀mí jù yẹn lọ ó yẹ kí ẹ ti dàgbà nínú ara jù yẹn lọ lódodo ni pé ojú ni màálù rọ àbí òdà lọ́rùn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lọ́run ti kádàrá pé wọ́n mọ̀ dún màálù mọ́ ọ rọ́jú kò rọ́jú ọlọ́run ti kádàrà pé màálù o wọ́n máa dùn ni so ẹ̀yin náà ẹ rọ́jú ẹ rọ́jú ọlọ́run ti kádàrà pé ẹ máa pé méjì ẹ máa pé mẹ́ta ẹ máa pé mẹ́rin so ẹ̀yin ni kẹ́ ẹ wá ṣiṣẹ́ tọ bí àfílì yẹn bí ò ṣe ní mú yín ṣiṣẹ́ tẹ́ẹ̀ní ti rẹ̀ di ọ̀daràn tẹ́ẹ̀ní ti rẹ̀ di kèfèrí tẹ́ẹ̀ní ti rẹ̀ di ọ̀ṣẹ́bọ ohun tọ́lọ́run bá ti kọ́ ni lẹ́yìn lórí pé ẹ mọ̀ pé méjì ẹ mọ̀ pé mẹ́ta ẹ sì mọ̀ pé mẹ́rin lábẹ́ ọkùnrin ẹyọ kan so ńgbà tẹ́ sí àmọ̀ pọ́lọ́run ti kọ́ èyí ṣe tẹ́ ẹ̀ tọ bí ó ṣe bá yín lẹ́jẹ̀ mu ẹ ṣiṣẹ́ tọ́ náà fi wá ṣe dáadáa wa